Thank you, Father, for this night. Thank you, Father, for this night. Thank you, King of Kings. Thank you, Lord of Lords. the loop. Sarah. Sarah. Real medicine is in the morning. Mm-hmm. ìparẹ́ Hillary Rodhams lédè pérébìnrin. Tolu Sarah Sarah sorry darling á bá mi connect kìíní yìí ìsinsìnyí tó ti lórí bẹ́ẹ̀dì ó ti yá sùn. ìgbàre jésù ìgbàre ìlẹ́rù ni ìwọ́jú ìgbàre ọ̀hún ṣe é ṣe come on come on now now now now She be tó she sè ni ṣó ti wá yà so deeply to that extent tolu turn notification for only your eye provide email you can change your preferences in the setting please check it for me connect this i want to play music. This one face sleeping, but I'll pray this. I will pray yet, but I'll do the personal one. Because it's a personal. You saw the other email? If you want to see. Connected successfully. They won't know. What is it? Okay. No, Liberal Party no lára kírìntì lélẹ̀ yìí. the first one. Huh? the first one. this one. ẹ̀ẹ́d tó ní lára kírìntì kan bọ̀. ṣùgbọ́n mi gbọ́dọ̀ kan wá. tomorrow. Mm. thank you sami mo lè fún mi ní fìlà kan those headwomans i want to cover my head any of the woman. no woman is okay. Thank you, Dad. Yeah. Mm-hmm. Chez Easy Financière, nous croyons aux possibilités du lendemain et sommes là pour vous accompagner à chaque étape. beside you. Thank you, Father. Thank you, Lord, for this night. Olúwa ẹ ṣé o, Bàbá ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, ayérayé ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Olúwa ẹ olúwa ẹ ṣé ọlọ́run ẹ ṣé ah! ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé kẹ ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé thank you father thank you lord thank you king of kings thank you lord of lords Eternal ọkọ̀ fẹ́jẹ́ ọlọ́run ẹ ṣé o bàbá ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o bàbá ẹ ṣé o thank you lord thank you father ah ẹ ṣé wọn ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé bàbá mímọ́ ẹ ṣé wọn mímọ́ ẹ ṣe mẹ́ta lọ́kàn ẹ ṣe ìjìnlẹ̀fẹ́ ẹ ṣe àtọ́fara tìbí òkè ẹ ṣe ọba àwọn ọba ẹ ṣe olú àwọn olúwa ẹ ṣe ọba títí ayérayé olúwa mà ṣeun olówó orí mi ẹ ṣeun kẹ lórí ọmọ ẹ ṣe bàbá lórí ayé mi ẹ ṣe bàbá lórí ilé mi ẹ ṣe bàbá lórí àwọn tó fẹ́ mi fẹ́ ẹ ṣe bàbá lórí ohun tẹ́ ti ṣe ẹ ṣe bàbá fún ohun tẹ́ ti máa ṣe ẹ ṣe bàbá bàbá ẹ olúwa ẹ ṣeun ọlọ́run ọlọ́run ẹ̀ máa ṣe o á ẹ̀ ṣe o ọlọ́run ẹ̀ ṣe o ọlọ́run ẹ̀ ṣe o ọlọ́run ẹ̀ ṣe o ọlọ́run ẹ̀ ṣe o ọlọ́run ẹ̀ ṣe o thank you father thank you lord thank you holy spirit thank you king of king thank you lord of lord this night i say thank you olúwa ẹ̀ ṣe ọba tààrí tààrí ṣèwọ rẹ i worship you olúwa ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe gan ni bàbá ẹ̀ ṣe o olúwa ẹ̀ ṣe o ọlọ́run ẹ̀ ṣe o olúwa ṣe o olúwa ṣe o à ń lọ nínú àdúrà yìí fún ìṣẹ́jú pàápàá ọlọ́run mi sinmi olúwa gbé mi wọ̀ olúwa gbẹ́nu mi sọ̀rọ̀ àdúrà tẹ́fẹ́ ká gbà lóru òní olúwa gbọ́ olúwa gbà má jẹ́ ká dúra má jẹ́ ṣe tèmítì orí mi ní gbàbọ̀dẹ̀ táwọn mi ní gbàbọ̀dẹ̀ olólùfẹ́ mi ní gbàbọ̀dẹ̀ àwọn olólùfẹ́ mi orí wọn ní gbàbọ̀dẹ̀ àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ orí wọn ní gbàbọ̀dẹ̀ thank you father because you answer prayer in Jesus name amen thank you lord ètò abádé lóru òní olùwàdé ètò abádé olùwàtú ohun tá a bá dé olùwàdé ohun tá a bá tú olùwàbà wà tú ètò abádé olùwàbà wà dé ètò abádé olùwàbà wà tú ohun tá a bá dé olùwàbà wà dé ètò abádé gbogbo ohun tá a bá dé olùwàbà dé ètò abádé gbogbo ohun tá a bá dé olùwàdé ètò abádé olùwàbà wà tú gbogbo ohun tá a ti dé ah olùwàdé nǹkan náà ètò abádé olùwàbà wà olùwà má jẹ́ kémi wà ní ìdè má jẹ́ kọ́mọ mi wà ní ìdè àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ olùwà má jẹ́ wà ní ìdè lórí fẹ́ mi má jẹ́ wà ní ìdè bàbá má wà ní ìdè gbogbo ẹni fẹ́ mi fẹ́rẹ̀ má wà ní ìdè èmi náà má wà ní ìdè ọlọ́run bá kó sí Jésù olúwa wa Thank you, Lord. Otherwise, mm, quickly. ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù olúwa ìbùkún ni fún èmi bọ́lá fọláṣadé nítorí pé olúwa máa ń bà mí ohun gbogbo tí má fẹ́ ṣe mo fi bẹ̀rù olúwa sí ìbùkún ni fún mi nítorí pé mo bẹ̀rù olúwa ìbùkún ni fún ọmọ mi nítorí pé mo kọ́ láti bẹ̀rù olúwa ìbùkún ni fún àwọn tó bẹ̀rù olúwa ìbùkún ni fún èmi náà tí mo bẹ̀rù olúwa mo sì ń rìn ní ọ̀nà rẹ̀ nítorí tí èmi ò jẹ iṣẹ́ ọwọ́ mi yes èmi ò jẹ iṣẹ́ ọwọ́ mi ìwọ náà yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ àwọn èèyàn búburú náà yóò jẹ iṣẹ́ ọwọ́ wọn ìbùkún ni fún ọ ìbùkún ni fún mi àti fọmọ mi àti fún gbogbo àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ àti gbogbo àwọn olólùfẹ́ mi pátá yóò sì dára fún wa. èmi bọ́lá fọláṣadé àti àwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi àwọn dàbí àjàrà àwọn dàbí àjàrà rere léso púpọ̀ ní àárín ilé àwọn ọmọ mi àwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ wa fẹ́re yóò dàbí igi olífì yí tábìlì wa kíyèsí oore yóò dàbí igi olífì yí tábìlì wa kíyèsí pé bẹ́ẹ̀ ni ọlọ́run yóò bùsí fún wa fún obìnrin náà bọ́lá fọláṣadé àti fún àwọn ọkùnrin tó bá fẹ́ràn mi àti fún ọmọdé àti àgbà tó bá fẹ́ràn mi àti àwọn èèyàn tó bá fẹ́ràn mi tí ó sì bẹ̀rù olúwa kí olúwa kí ó bùsí fún wa láti òkè sí òní wá kí àwa kí ó sì máa rí ire ọlọ́run kí àwọn ènìyàn sì máa rí ire ọlọ́run lára mi lára ọmọ àti àwọn olólùfẹ́ mi ní ọjọ́ ayé wa gbogbo àmín bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ ni kó sì máa rí <clears throat> bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ ni kémi kí ó máa rí àti ọmọdé ọmọ mi àlàáfíà lára. La èmi Bọ́lá Fọláṣadé lára ọmọ tí Ọlọ́run fún mi àti àwọn olólùfẹ́ mi àti ọkọ tó bá fún mi àti gbogbo àwọn èèyàn tó fẹ́ràn mi bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín. a bẹ̀rẹ̀ pẹ̀lú ìbùkún àti ìlérí fún ẹni tí ó bá bẹ̀rù Olúwa Holy Spirit take control. ẹ̀mí mímọ́ take control olúwa ẹ̀yin ni mo gbẹ́kẹ̀lé o má ṣe jẹ́ kí ojú kí ó tì mí o olúwa ẹ̀yin ni olúwa ìwọ ni àwa gbẹ́kẹ̀ wọlé láyé má ṣe jẹ́ kí ojú kí ó tì wá má jẹ́ àdàmú gbà wá nípa òdodo rẹ o kí o sì mú wa yọ̀ dẹ́tí rẹ sí wa kí o sì gbọ́ gbà wá ìwọ ni kí o sì ṣe ibùjókòó àpáta wa níbi tí àwa ó máa rè nígbà gbogbo ìwọ ti pàṣẹ láti gbà wá nítorí ìwọ ni àpáta àti odi agbára wa gbà wá ọlọ́run wa ní ọjọ́ ní ọwọ́ àwọn ènìyàn búburú gbà wá ọlọ́run wa ní ọwọ́ àwọn ènìyàn búburú ní ọwọ́ aláìṣòdodo àti ìkà ọkùnrin nítorí ìwọ ni ìrètí wa ìwọ ni ìrètí mi olúwa ọlọ́run ìwọ ni ìgbẹ́kẹ̀lé wa láti ìgbà ìwé wá kò sí nǹkan mìíràn ta ní. ọwọ́ rẹ̀ ni a ti fi gbé wa dúró láti inú wá ìwọ ni ẹni tí ó mú wa jáde láti inú ìyàwó wa nípa ẹsẹ̀ rẹ ní ìyìn wà nígbà gbogbo àwa dàbí ẹni ìyanu àwa dàbí ẹni ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n ìwọ ni ààbò fún mi fún ọmọ àtàwọn olólùfẹ́ mi lágbára jẹ́ kí ẹnu mi kí ó kún fún jẹ́ kí ẹnu mi àti ọmọ mi kó kún fún ìyìn rẹ àti fún ọlá rẹ ní ọjọ́ gbogbo má ṣe ṣàmìtì èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi àtọkọ nígbà tí má ṣe ṣàwátì nígbà ogbó má ṣe kọ̀ mí sílẹ̀ nígbà tí agbára mi bá tiẹ̀ tí bá ti dàgbà tí agbára mi bá yẹ̀ nítorí àwọn ọ̀tá wa sọ̀rọ̀ sí mi torí àwọn ọ̀tá sọ̀rọ̀ sí mi àwọn tó ń ṣọ́ ọkàn mi sí ìgbìmọ̀ pọ̀ wọ́n wí pé ọlọ́run ti kọ̀ ọ́ sílẹ̀ ẹ lépa rẹ̀ kẹsì mú un nítorí tí kò sí ẹni tí yóò gbà á ọlọ́run má ṣe jìnnà sí èmi bọ́lá adébùkọ́lá àti àwọn ọmọ tí àti àwọn olólùfẹ́ mi káàkiri ọlọ́run yára sí wa ìwọ ni olùrànlọ́wọ́ wa jẹ́ kí wọn kí ó dààmú gbogbo àwọn tó yọ wá lẹ́nu ọlọ́run dààmú wọn àwọn tó dààmú mi olúwa bá mi dààmú wọn àwọn tó yọ mí lẹ́nu ọlọ́run bá mi yọ wọn lẹ́nu kí a sì run àwọn tí ń ṣe ọ̀tá wa ọkàn wa kí a sì fi ẹ̀gàn àti àbùkù bo àwọn tí ń wá ìfarapa wa ṣùgbọ́n àwa ó máa retí nígbà gbogbo a ó sì máa fi ìyìn kún ìyìn rẹ ní ọjọ́ gbogbo ẹnu wa yóò sì máa fi òdodo rẹ hàn àti ìgbàlà rẹ hàn ní ọjọ́ gbogbo àwa kò ṣàmọ iye rẹ̀ àwa ò wà ní agbára olúwa ọlọ́run wa àwa ò máa dá ọ̀rọ̀ òdodo rẹ sọ àní tìrẹ nìkan ọlọ́run ìwọ ti kọ́ wa láti ìgbà èwe wá àti títí di ìsinsìnyí àwa ti ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ̀ pẹ̀lúpẹ̀lú nígbà tí àwa di tí a ti ń dàgbà tí a ti ń di nígbà tí a bá darúgbó tán tá a bá sì ń hewú ọlọ́run má ṣe kọ̀ wá sílẹ̀ má kọ̀ wá sílẹ̀ nígbà tá a bá dàgbà nígbà tí mo bá dàgbà tí àwọn ọmọ mi bá dàgbà táwọn olólùfẹ́ mi àtọkọ bá dàgbà tí a bá hewú títí a ó fi fi ipa rẹ hàn fún ìran yìí àti agbára rẹ fún gbogbo àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn ọlọ́run òdodo rẹ ga ju jọjọ pẹ̀lú ẹni tí ó ṣe nǹkan ńlá nǹkan pẹ̀lú àwọn tó ṣe nǹkan ńlá ọlọ́run ta ló dàbí ìwọ kò sí ta ló dàbí rẹ kò sí ìwọ tí ó jẹ́ kí ìwọ tí ẹ ti ṣe rí kí n tí mo rí ìpọ́njú ńlá ni yóò sì tún mú mi jí yóò sì tún mú mi sọ sókè láti ọ̀gbun ilẹ̀ wá. ìwọ sọ ọlá mi di púpọ̀ ìwọ sì tún mú ìwọ sì tù mí nínú ọlọ́run sọ ọlá mi di púpọ̀ kó sì tù mí nínú ní ìhà gbogbo ọlọ́run jọ sọ ọlá mi di púpọ̀ kó sì tù mí nínú ní ìhà gbogbo ọlọ́run sọ láàmì di púpọ̀ ọlọ́run kò sì sọ <laughs> kò sì sọ láàmì di sọ láàmì di púpọ̀ ọlọ́run kò sì tù mí nínú ní ìhà gbogbo olúwa tù mí nínú lórí ọmọ olúwa tù mí nínú lórí òwò mi lórí ìpè mi olúwa tù mí nínú lórí ọkọ tí ó bá fẹ́ mi olúwa tù nínú lórí gbogbo àwọn olólùfẹ́ mi olúwa tù nínú lórí platform mi ní ìhà gbogbo ọlọ́run ni kò ti tù mí nínú ọlọ́run tù mí nínú ní ìhà gbogbo olúwa tú èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi nínú ní àgbo gbogbo àwọn tó bá fẹ́mi fẹ́re olúwa bá mi tù wọ́n nínú kó o sì tú èmi náà nínú olúwa tù mí nínú financially materially moral and spiritually tú àwọn ọmọ mi nínú tú adébùkọ́lá nínú o olúwa tù wá nínú tú ọkọ tó bá fẹ́mi nínú tú àwọn ènìyàn rẹ nínú àwọn olólùfẹ́ tèmi àwọn èèyàn tó fẹ́mi fẹ́re àwọn tó promote mi àwọn tó promote platform mi ọlọ́run bá mi tù wọ́n nínú olúwa tù èmi àtàwọn ọmọ mi nínú àti gbogbo àwọn olólùfẹ́ mi nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù mí nínú èmi àtàwọn olólùfẹ́ mi ni àwọn tó bá fẹ́ mi fẹ́ re olúwa bá mi tù wọ́n nínú kó tu èmi náà nínú tu ọmọ mi nínú tu sarah nínú tu ọkọ mi nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú ẹ̀dá tó bá fẹ́ kí ni wọ́n bàjẹ́ olúwa jẹ́ kí ni wọ́n bàjẹ́ inú èmi ò ní bàjẹ́ ó yá ọlọ́run tù mí nínú tù mí nínú olúọ̀run tù mí nínú ẹlẹ́dàá tó dá ayé àti ọ̀run tù mí nínú olúwa tù mí nínú nígbà tí ẹ kọ́kọ́ dá òkùnkùn tí ayé wà ní jújú ẹ padà tu ayé nínú ẹ mú kí ìmọ́lẹ̀ wà olúwa tù mí nínú o ọlọ́run tù mí nínú o olúwa tù mí nínú o olúwa tù mí nínú o èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ni àwọn tó bá ti fẹ́ mi fẹ́ rí àwọn ní kò tù nínú o ṣùgbọ́n tó bá ti bà mí tó bá ṣe búburú sí mi àwọn tó gbomi lójú mi àwọn tí àwọn ń lò bí pàṣán fún mi olùwàjọ ń sọnù láyé bàbá bá mi sọ wọ́n nù ọlọ́run sọ wọ́n nù sọ ìbéèrè wọn àdúrà wọn gbogbo tó bá ṣe sọ di ẹ̀ṣẹ̀ àwọn pàṣán tí a fi nà mẹ́ olùwà sọ wọ́n nù láyé ẹni bá sọ rẹ̀ di pàṣán fún mi ọlọ́run bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ nù ọlọ́run tù mí nínú ọlọ́run tù mí nínú ọlọ́run tù mí nínú olúwa tù mí nínú olúwa tù mí nínú olúwa tù mí nínú olúwa tù mí nínú tù ọmọ mi nínú o tù adébùkọ́lá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú olúwa tù wá nínú àwọn olólùfẹ́ tèmi àwọn tó fẹ́ wa fẹ́re olúwa bá mi tù wọ́n nínú jésù olúwa wa àmín. Olúwa sọ ọlá mi di púpọ̀ ìwọ sì tù mí nínú ní ìhà gbogbo Olúwa sọ ọlá di púpọ̀ Olúwa sọ ọlá mi di púpọ̀ Olúwa tù mí nínú ní ìhà gbogbo ní ìhà gbogbo Olúwa ni kò tù mí nínú Olúwa ní ìhà gbogbo èyí tí àwọn ìkà ènìyàn ti pa mí lẹ́kún ni kò ti tù mí nínú ní ìhà gbogbo Olúwa tù mí nínú Ọlọ́run tù mí nínú Olúwa tù Adébùkọ́lá nínú Olúwa tù wá nínú ní ìhà gbogbo Olúwa tù wá nínú Olúwa tù wá nínú Olúwa tù wá nínú bẹ́ẹ̀ lórí kò ní yí padà Jésù Olúwa wa àmín. Olúwa sọlá mi di púpọ̀ Olúwa sọlá wa di púpọ̀ Olúwa sọlá mi di púpọ̀ Ọlọ́run sọlá mi di púpọ̀ Olúwa sọwọ́ mi di púpọ̀ sọlá mi di púpọ̀ Olúwa sọlá mi di púpọ̀ Olúwa sọlá mi di púpọ̀ agbára tó ń gbé orúkọ mi rìn àjò òkùnkùn ẹ̀dákẹ́dá tàbí nínú obìnrin tó ń gbé orúkọ mi rìn àjò òkùnkùn hey tó lóun wà nínú ẹgbẹ́ awo kan tó wà nínú ìmùlẹ̀ búburú kan tó lọ sọ́dọ̀ wòlíì búburú tó lọ sọ́dọ̀ àwọn wòlíì èké tó lọ sọ́dọ̀ àwọn pásọ̀ ìkàn ètò lọ sọ́dọ̀ àwọn àfáà ìkàn ètò lọ sọ́dọ̀ àwọn babaláwo àbí orúkọ tèmi àbí tọmọ mi tó gbé àwòrán mi ẹ̀dá bẹ́ẹ̀ ni kò wọnú ìgbèkùn o gbogbo ibi tó bá ti ṣe àwọn àlùjọ̀dún tó bá bẹ̀ olùjọ dojú ìjà kan wọn olùtàn ìmọ́lẹ̀ sáyé mi gbogbo ibi tó ṣókùnkùn ọ̀run tàn mọ́lẹ̀ síbẹ̀ gbogbo ibi tó bá ṣókùnkùn láyé mi àtọmọ àtàwọn olólùfẹ́ mi olùtàn mọ́lẹ̀ síbẹ̀ gbogbo ẹni fẹ́ ayé mi kó wà nínú òkùnkùn gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wà lórí ọ̀rọ̀ mi ọ̀run rán ikú òjijì sáàrin wọn lóru tòní ọlọ́run gbẹ̀san mi o láì gbogbo àwọn ọ̀tá mi olúwa mi o olúwa gbẹ̀san adébùkọ́lá láì gbogbo àwọn ọ̀tá rẹ̀ olúwa o olúwa gbẹ̀san o olúwa gbẹ̀san o olúwa gbẹ̀san o olúwa gbẹ̀san o olúwa gbẹ̀san o jésù olúwa amen thank you father <laughs> olúwa gbẹ̀san mi olúwa gbẹ̀san mi olúwa gbẹ̀san mi olúwa gbẹ̀san adébùkọ́lá láì gbogbo àwọn ọ̀tá rẹ̀ gbogbo àwọn tó ṣogun tọmọ mi ọrùn gbẹ̀san olúwa gbẹ̀san lára wọn olúwa gbẹ̀san lára wọn olúwa gbẹ̀san lára wọn ẹni tí ò dá wa tó ṣe bí alágbára ẹni tí ò dá ayé tí ò dá ọ̀run tó ṣe bí alágbára lórí ọ̀rọ̀ wa ọ̀run pa wọ́n nípa ìsìn olúwa pa nípa ìyà ọlọ́run gbẹ̀san lára wọn olúwa lára wọn ó lágbẹ̀san lára wọn ó lágbẹ̀san lára wọn ó lágbẹ̀san lára wọn ẹni ṣí ogun tìmí ogun tó jọjọ orí wọn ọ̀run gbé bá wọn ọ̀run ṣì tì wọn ó lá ṣí ogun tì wọn ẹni ṣí ogun ti Sẹ́rà tó ṣí ogun tọmọ mi ọlọ́run tó dá ayé ọlọ́run tó dá ọ̀run ṣí ogun sí àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù ọ̀run ṣí ogun tì wọn ó lá ṣí ogun tì wọn ó lá ṣí ogun tì wọn ó lá ṣí ogun tì wọn ó lá ṣí ogun tì wọn ó lá ṣí ogun tì wọn ẹni fa agbára wọn mi ẹni fa jùlọ wọn mi ọlọ́run fa jùlọ wọn ọlọ́run fa jùlọ wọn ẹni fàyè ń wọ̀n mi ọ̀run fọ̀run wọn ó là fọ̀run wọn ó là fọ̀run wọn sọ́dẹ̀rù ọ̀run sọ́dẹ̀rù ọ̀run sọ́dẹ̀rù ọ̀run bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù Olúwa wa àmín èmi ó máa fi ohun èlò orin yìn ọ́ pẹ̀lú àní òtítọ́ rẹ Ọlọ́run Ọlọ́run mi ìwọ ìwọ ni ẹ̀mí ìwọ ni èmi ó máa fi dúró ìwọ ni èmi ò máa fi dùrù kọrin sí ìwọ ẹni mímọ́ Ísírẹ́lì Ọlọ́run tó dá ayé àti ọ̀run ètè mi yóò sì yọ̀ gidigidi nígbà tí mo bá rí tí n bá ń kọrin sí ọ mi ìwọ tí ó ra tí ó ra wá padà ahọ́n wa pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ àti ti títí ọjọ́ gbogbo nítorí tí wọ́n dààmú torí pé wọ́n dààmú mi nítorí pé wọ́n dààmú ó ra jẹ́ kí àwọn ọ̀tá mi dààmú a sì dojú ti àwọn tí ó wá ìfarapa mi ó ra jẹ́ kí àwọn ọ̀tá mi dààmú àwọn tó wá ìfarapa mi ó ra dojú ti wọn gbogbo ẹni tó wá ìfarapa fún mi tó wá ìfarapa fún ọmọ mi ó lọ bá mi dojú ti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ó ra jẹ́ kó sì dààmú ó ra jọ dààmú ọlọ́run jọ dààmú olùwàjọ ń dààmú babajọ ń dààmú ayájọ ń dààmú olùwàjọ ń dààmú ọlọ́runjọ ń dààmú olùwàjọ ń dààmú olùwàjọ ń dààmú gbogbo ẹni wà ìfarapa mi olùwàjẹ kó dààmú ọlọ́run dà wọ́n láàmú olùwà dà wọ́n láàmú ẹni tó wà ìfarapa èmi àtọmọ mi àti àwọn tó fẹ́ mi fẹ́ rí gbogbo àwọn tó wà ìfarapa wa olùwàjẹ káwọn ẹ̀dá bẹ́ẹ̀ dààmú olùwàjọ ń dààmú olùwàdójú tì kán sì dààmú olùwàjọ ń dààmú olájọ́ ń dààmú olájọ́ ń dààmú olájọ́ ń dààmú olájọ́ ń dààmú bẹ́ẹ̀ lórí kò yí padà Jésù Olúwa wa amen. Thank you, Father, for this night. Ọlọ́run yára gbà mí o. Ọlọ́run gba ọmọ mi Adébùkọ́lá. Olúwa gbà wá gbà mí tọmọtọmọ gbà mí ti gbogbo àwọn tó fẹ́ràn mi. Olúwa yára láti ràn lọ́wọ́. Kí ojú kí ó ti àwọn ọ̀tá wa àwọn tí ń wá ọkàn wa kí wọn kó sì dààmú kí a sì kí wọn kó sì padà sẹ́yìn kí a sì dààmú àwọn tó ń gbèrò ìpalára wa kí a pa wọn ní ẹ̀yìndà fún eré tìjú àwọn tó pé àhà kí gbogbo àwọn tó ń wá ọkọ máa yọ̀ èmi Bọ́lá mo máa ń wá ọ kémi máa yọ̀ Adébùkọ́lá máa wá ọ bí o gbàdúrà bí o ti wà ojú rẹ kò tí àti sinmi àti nínú wa ò ní dùn torí pé à ń wá ọ jẹ́ kí ni wá dùn èmi àtọmọ àti gbogbo àwa tá à ń wá Olúwa jẹ́ kí ni wá dùn kí gbogbo àwọn tí ń wá ọ kí ni wọ́n dùn kí a máa yọ̀ kí ni wọn kó sì máa dùn nípa tirẹ̀ kí irú àwọn tó fẹ́ẹ́ tí ó fẹ́ ìgbàlà kí ó máa wí pé nígbà gbogbo pé kí a gbé ọlọ́run ga hmm. olúwa jọ̀ọ́ ní gbogbo ìgbà ní gbogbo ìgbà tí bá ti ń wá ìgbàlà tí mo ń wá ohun kankan lọ́dọ̀ rẹ jẹ́ lè máa wá pẹ̀lú ọpẹ́ bákan náà láti máa yìn ọ́ láti máa jẹ́rìí pé ẹ olúwa ga nítorí pé ó ṣe ohun tó pé àánú rẹ̀ dó títí láéláé olúwa ṣe ohun fún mi tí mi ò lè ṣe ohun tí oore tí àwọn ènìyàn ò lè ṣe láyé oore tó kọjá oore ìgbìmọ̀ oore tó kọjá oore tí n bá fọwọ́ sí kò lè ṣeé ṣe oore tó kọjá decision ènìyàn olúwa ṣe fún mi kọjú sí mi ọlọ́run kò ṣe mí lóore kọjú sí adébùkọ̀lá kò ṣe lóore àwọn oore tó kọjá oore ìgbìmọ̀ tí ó mú kí gbogbo àwọn ọ̀tá wa àti abínúkú wa kán dààmú olúwa ṣoore náà fún wa bàbá ṣoore fún mi o ṣoore fún adébùkọ́lá o àwọn tó fẹ́ mi fẹ́ẹ́ rí bá mi ṣoore fún wọn o àwọn tó fi adébùkọ̀lá fẹ́rẹ̀ bá mi ṣòro fún ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹni bá ń wá ikú ọmọ mi tó wá ikú èmi olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò ọmọ olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò ẹ̀mí ọlọ́ba mi fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò ní òru tòní gangan ẹ̀yin áńgẹ́lì tẹ wà nípa ti ìjà ẹ lọ sí àgọ́ àwọn ọ̀tá mi ẹ fi wọ́n ṣòfò ẹ jẹ́ kó ṣòfò ní fẹ̀rẹ̀ kùtù ìdájí bẹ́ẹ̀ ṣe fi àkọ́bí Íjíbítì ṣòfò ah, ogun tẹ́ ẹ ti ṣe ẹni bá lò máa gbógun náà dìtì àbẹ́ni bá lérí ogun mọ́ mi àbẹ́ni bá lérí ogun mọ́ mi ẹni lérí ogun àti ogun mọ́ Adébùkọ́lá mọ́ àwọn ènìyàn tó fẹ́ràn mi àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run fi wọ́n ṣòfò ó yẹ ẹ̀yìn áńgẹ́lì pẹ̀lú idà tí ò kì í kẹ̀jẹ̀ lọ́wọ́ ó yẹ lọ sílé àwọn ọ̀tá mi ẹ lọ ságọ́ àwọn ọ̀tá mi ó yẹ lọ sílé lọ ságọ́ àwọn ọ̀tá Adébùkọ́lá ẹ lọ sílé wọn bẹ́ẹ̀ ni kẹ́ gún wọn ní mákẹ́jẹ̀ lọ́rùn ẹ fi mákẹ́jẹ̀ kún ẹ̀jẹ̀ wọn ẹ jẹ́ wọn kó gbẹ dànù ẹ jẹ́ wọn wà polluted ah ẹ lu ọ̀tá mi lé gbogbo ẹ̀rẹ̀kẹ́ o ẹ ká gbogbo yín àwọn èèyàn búburú yìí o ẹ gbọ̀rọ̀ kúrò lẹ́nu wọn o ẹ gbọ̀rọ̀ lẹ́nu wọn má jọ lè sọ̀rọ̀ mọ́ ọ̀tá tó ti ń yọ̀ lórí ọ̀rọ̀ mi tó ń yọ̀ tó ń gàba tẹ́lẹ̀ ọ̀run gbá lẹ́nu o ó lọ́jọ́ kàgbákò ó lájọ́ kúkú ìyà ọrùn gbọ̀rọ̀ lẹ́nu wọn o ah maria bó o ṣe kété yaba ọ̀tá tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ ó tó àkókò ọlọ́run gbọ̀rọ̀ kó lẹ́nu rẹ̀ ó ti lẹ́rìí tẹ́lẹ̀ olú ajẹ́kẹ̀rì rẹ̀ ń bàjẹ́ gbogbo ọ̀tá tó dìde ogun sọmọ mi síra ọ̀tá tó dìde ogun sí ògo àti ètò ìnáwó mi olúwa o ìdá mákẹ̀jẹ̀ ọ̀run fi gún wọn pa lóru òní jẹ́ kó ẹ̀jẹ̀ mákẹ̀jẹ̀ ẹ̀dínlá mákẹ̀jẹ̀ mímímọ́ ọ̀rọ̀ajọ́ kẹjẹun jọ gbẹlẹ́jẹ̀ kọ́ gbẹ lómi ara kí gbogbo sísẹ̀mù wọn bàjẹ́ kí sísẹ̀mù wọn dàrú lọ́rùn òní o ọlọ́run gbẹ̀sán mi lára wọn tá mi láì láàrin mo gbẹ níyọmí lẹ́nu ọlọ́jọ́ máa dájọ́ ikú ọmọ yẹ́ yẹ́ erika pọ̀ sọ́tayà ẹni yọmí lẹ́nu ẹni yọ sẹ́rà lẹ́nu ẹni dàmí láàmú olúwa o olúwa o olúwa o olúwa jọ ń dájọ́ ikú ọmọ yẹ́kẹ̀bọ̀ maria bọ́bọ́ sọ tayaba gbogbo ẹni yọ mí lẹ́nu láyé gbogbo ẹni dáwọ́ ogun tì mí olúwa o ọlọ́run o olùwàjọ́ máa sìnkú ọmọ yẹ́ maria bọ́ yẹ́kẹ̀bọ̀ bọ́ maria bọ́bọ́ gbogbo ẹni dáwọ́ ogun tì mí ó yá o ọlọ́run jẹ́ máa sìnkú ọmọ maria bọ́ ìbànújẹ́ o yẹ́kẹ́ mọ́ ó yẹ wọlé wọn lọ yáyà mọ́ yẹ́kẹ́ dẹ́ mọ́ ọlọ́run o ọlọ́run gbẹ̀sán mi lára àwọn ọ̀tá mi láìlànà bẹ́ẹ̀ lórí kò ní yí padà jésù olúwa <laughs> thank you father <laughs> olúwa ṣe. kí gbogbo àwọn tó ń wá ọkọ sì máa yọ èmi ń wà o mo sì máa máa yẹ kí inú wa kó sì máa dùn kí a máa wí nígbà gbogbo pé kí a gbé ọlọ́run ga ọlọ́run mo bẹ̀bẹ̀ ni má ṣe mí ní tálákà má ṣe mí ní aláìní torí ọ̀rọ̀ rẹ sọ pé jehovah jẹrẹ lórúkọ yín tí ń jẹ́ olùpèsè you send your word and you provide for my need according to your riches in glory Philippians four nineteen ẹlẹ́kùn pèsè fún gbogbo ẹni mi ẹni àwọn ọmọkùnrin yóò ṣe aláìní ebi a sì máa pa àwọn èèyàn bíi pé àwọn ọmọ ìka àwọn ènìyàn búburú àwọn tó máa ń fi poison pa ènìyàn àwọn ṣígun ti àwọn terrorist àwọn tó fi ìyà jẹ ni kí abẹ́rẹ́ sì ń jẹ jẹ́ kí agbára pààrọ̀ ra wọn ẹni lo oògùn tó lo àṣẹ òkùnkùn tó lòun wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ bóyá ti ògbó bóyá ti oṣù àbí àjẹ́ ẹ́ <laughs> Hey, yéèké poso taba tó lòun wà nínú ìmùlẹ̀ òkùnkùn kan tó fi ń ṣeṣẹ́ ibi tó ṣeṣẹ́ búburú lórí ọ̀rọ̀ mi olùwàjò sin òkú ọmọ rẹpẹtẹ. tíyá mi bá wà ń bẹ̀ má jẹ́ ń kú nù mí yẹn mi pẹ́ ní ọ̀dà pọ̀sùn tó bá wà nínú ìmùlẹ̀ kí ìmùlẹ̀ tó bá fi bá mi jà tó bá wà nínú ìmùlẹ̀ kí ìmùlẹ̀ búburú tó bá fi bá mi jà olùwàjò sìnkú ọmọ ẹni bá wà nínú ìmùlẹ̀ kí ìmùlẹ̀ tó bá fi bá ọmọ mi síra ìjà olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ sìnkú ọmọ <laughs> ẹni bá wà nínú ìmùlẹ̀ kí ìmùlẹ̀ tó bá fi bá ògo mi jà tó bá fi bá ìpè mi jà tó bá fi bá platform mi jà olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ sìnkú ọmọ tó bá jẹ́ ọkùnrin ni kó sìnkú àyà tó bá jẹ́ obìnrin ni kó sìnkú ọkọ tó bá jẹ́ ohunkóhun tó bá wù kó jẹ́ láyé bí ò láyà bí ò lọ́kọ olúwa sìnkú oore tó bá wà lọ́wọ́ rẹ̀ ó jẹ́ iṣẹ́ ló ń ṣe tó ń ṣe dáadáa olùdájọ́ sìnkú iṣẹ́ náà kí iṣẹ́ tó bá ń ṣe kó di òkú kó sìnkú owó bẹ́ẹ̀ ni kó sìnkú ìlera tó bá ń lò ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó wà nínú ìmùlẹ̀ kí ìmùlẹ̀ tó fi ìmùlẹ̀ náà bá mẹ́jà tó fi bọ́mọ mẹ́jà ọlọ́run bá ẹ̀dá bẹ́ẹ̀ jà gbogbo ohun tó ní láyé ni kò bá jà ẹni tó wà ní ìmùlẹ̀ kí ìmùlẹ̀. Hey! tó fìmùlẹ̀ náà bá mi jà gbogbo tí ẹ̀dá bẹ́ẹ̀ bá kó jọ Olúwa bàjá mo gbàdúrà lóru òní <laughs> ẹni bá wà nínú ìmùlẹ̀ kí ìmùlẹ̀ ìmùlẹ̀ ìkà ìmùlẹ̀ búburú tó fi bọ́ Adébùkọ́lá jà tó fi bá èmi Fọláṣadé jà tó bá lọ́ọ́ máa fi tó fi bá mi jà <laughs> tó bá òwò mi jà tó bá ìpè mi jà tó bá ìtùnáwó mi jà lọ́wọ́ jẹ́ kí ẹ̀dábẹ́ máa sìnkú ọmọ ẹni wà nínú ìmùlẹ̀ búburú tó bá mi jà tó fi ìmùlẹ̀ náà bá mi jà tó fi ìmùlẹ̀ náà bá ọmọ mi jà àtàwọn olólùfẹ́ mi jà ẹ̀dábẹ́ kó máa sìnkú ọmọ kó sìnkú ọmọ kó sìnkú ọmọ kó sìnkú ọmọ mi Bọ́lá Fọláṣadé ò sì ní báwọn ará ilé mi bá wà níbẹ̀ ègún tó máa jáde lọ lóru òní má jò ja èmi bọ́lá má jò balẹ̀ lórí mi má jò balẹ̀ lórí ọmọ mi <laughs> torí mi ò dẹrù ká ẹni bá ti dẹrù ká yóò fúnra rẹ̀ gbé ni ẹnikẹ́ni tó dẹrù ká sílẹ̀ <laughs> tó wà nínú ìmùlẹ̀ kí ìmùlẹ̀ bóyá lórí Facebook ló ti máa ń jáde wá pé mo wà nínú ẹgbẹ́ báyìí mo wà nínú ẹgbẹ́ báyìí láti máa ṣe ẹnìyàn kò sìnkú ọmọ yéèrí àbàṣàtà mo fi authority tó dá ayé àti ọ̀run èmi fi pàṣẹ ni àwọn ènìyàn máa ń fi authority inú ayé wọn máa fi pàṣẹ ṣùgbọ́n mo fi authority tí a fi create heaven àti earth tí a fi create heaven àti earth tí a fi create ayé àti ọ̀run mo fi authority tí ó dá ayé àti ọ̀run authority tó dá ayé àti ọ̀run sọ̀rọ̀ mo jẹ authority náà mo mọ authority náà mo gbé authority náà mi mo wá sọ pẹ̀lú authority náà tí a fi dá ayé àti ọ̀run èyí tí ò kì í expire èyí tí ò lè túká tẹ́nikẹ́ni ò mọ̀dí rẹ̀ tí ò sẹ́ni tó máa mọ̀ mo fi pàṣẹ lónìí pẹ́ẹ́ gbogbo ìmùlẹ̀ búburú èyí tá a fi ìmùlẹ̀ náà ṣe iṣẹ́ burúkú tá a fi ṣe lórí mi lórí ọmọ mi lórí ògo wa lórí ètò náà wa lórí ayọ̀ wa lórí ìfọ̀kànbalẹ̀ wa ó yá gbogbo ìmùlẹ̀ náà lónìí ah! olúwa bà ìmùlẹ̀ náà jẹ́ ẹni tó wá wọnú ìmùlẹ̀ náà láti ṣe mí níbi olúwa jó sìnkú ọmọ kó ná kúkú ìyá ajá lá ẹ̀jẹ̀ jésìbẹ́lì ajá jẹ òkú rẹ̀ àwọn èèyàn tó dúró bíi jésìbẹ́lì lórí ọ̀rọ̀ mi àwọn èèyàn tó dúró bíi ẹrọ́dọ̀ lórí ọ̀rọ̀ mi àwọn èèyàn tó dúró bíi nebukadnasari lórí ọ̀rọ̀ mi àwọn èèyàn tó dúró bíi fáráwò lórí ọ̀rọ̀ mi àwọn èèyàn tó dúró bí ìkà bí gòláyàtì lórí ọ̀rọ̀ mi ó yá o lóru òní ẹ̀yin ajá ọ̀run ẹ̀yin ajá ọ̀run ẹ̀yin ajá ọ̀run ó yẹ ẹlẹ́bẹ̀ sí ń jẹ ẹran ara wọn ẹ máa láì jẹ wọn ẹ máa jẹran ara wọn ẹ máa láì jẹ wọn ẹ máa jẹran ara wọn ẹ máa láì jẹ wọn ẹ máa jẹran ara wọn ẹ láì jẹ wọn sẹ ẹ jẹran ara wọn ẹ láì jẹ wọn ẹ jẹran ara wọn maria bó ṣe kàtàkà ẹ jẹra ara wọn ẹ láì jẹun ẹ jẹra wọn ẹ láì jẹun bẹ́ẹ̀ lórí kò yí padà. <laughs> Thank you, Father, for this night. ọlọ́run jọ má ṣe mí ní tálákà má ṣe mí ní aláìní má ṣe mí ní olùpọ́njú má ṣe mí ní aláìsàn èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ọlọ́run jọ má ṣe wá ní olùpọ́njú má ṣe mí ní tálákà má ṣe mú mi ní tálákà má ṣe wá ní aláìní àwọn ẹ̀dá tí wọ́n máa ń dá ènìyàn láyé tó bá rí èèyàn nínú ògo tó máa ní a máa fẹ́ tu dáná a fẹ́ sọ ní tálákà ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tó ń wò mí tó máa ń wo platform àbí tó ti mọ̀ mẹ́rin tó sọ pé a fẹ́ kó dòlò sí nísẹ̀ gbogbo tó fẹ́ kí n dà láyé olùwàjẹ́ kan di bẹ́ẹ̀ bá mi sọ wọ́n di bẹ́ẹ̀ <laughs> gbogbo tó fẹ́ kí n dà láyé tó fẹ́ kọ́ mọ̀ mi dà láyé olùwà bá mi sọ wọ́n di bẹ́ẹ̀ tó máa fẹ́ kọ́ mọ̀ mi kú olùwàjẹ́ kẹ́dà bẹ́ẹ̀ máa gbọ́mọ sí <laughs> ẹnikẹ́ni tó fẹ́ kọ́ mọ̀ mi kú olùwàjẹ́ kẹ́dà bẹ́ẹ̀ máa gbọ́mọ sí gbogbo ọmọ tó bá wà lọ́wọ́ má yóò pé tó bá ti dín kó máa dín sí lọ́wọ́ wọn ah! gbogbo ènìyàn tí a bí nínú obìnrin <laughs> tó lóun fẹ́ sọ mẹ́tẹ́tàlákà àti aláìní ọlọ́run bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ di tálákà àti aláìní lójijì bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ di tálákà àti aláìní gbogbo tí ẹ̀dá bẹ́ẹ̀ bá kójọ láyé tó bá pa láyọ̀ ó lọ sọnà sí gbogbo ẹ̀ pátá ó lọ àjọ jóná agbára tẹ fi bá Nénéfè <laughs> tẹ fi bá Sódómù àti Gòmárà jà ó lọ bá mi fi agbára náà bá wọn jà agbára ìjóná ni agbára ìparẹ́ ni áńgẹ́lì burúkú tẹ fi bá Sódómù àti Gòmárà gbogbo àwọn tó dìde ogun sí tó sọ pé wọ́n fẹ́ sọ méjì aláìní tó fẹ́ sọ mí di olùpọ̀jù tó ń fi ara nẹmí tó ń fa ayé nẹmí lára tó ń fara ní ọmọ mi. àwọn ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà pé áńgẹ́lì tí ẹ fi bá Sódómù àti Gòmárà jà ọlọ́run rán sí wọn lóru òní olùrànwọ́n wọn sí wọn ní wákàtí yìí olùrànwọ́n sí ilé wọn rán sáwọn ọmọ wọn ah! ọlọ́run rán sí iṣẹ́ wọn rán sí owó wọn gbogbo ẹni wà ní ìmùlẹ̀ búburú tó sọ pé kò sẹ́ni tó lè mú òun àwọn ará Sódómù náà wà ń bẹ̀ ìmùlẹ̀ búburú ni ìmùlẹ̀ búburú ló máa ń jẹ́ kí nǹkan máa jó kiri kó lè máa ṣe búburú kiri kó ṣáà máa dẹ́ṣẹ̀ kiri kó máa bà àwọn èèyàn jẹ́ kiri kó máa ṣe tó wù ú láti ṣe tí kò dára ìmùlẹ̀ búburú ni wọ́n gbẹ́kẹ̀lé ìmùlẹ̀ wọn gbogbo ẹni wà nínú ìmùlẹ̀ burúkú tán ní àwọn pọ̀ àwọn ti wà nínú business for a long time gbogbo àdúrà fún tó sì ṣe búburú tán fi ọwọ́ kàn mí ọwọ́ ibi wọn tán náà fi kàn mí rí tán náà fi kàn ọmọ mi síra níbẹ̀ lè sọ pé touch no man not the one do my prophetess anyhow. No, do them nothing evil. Those who have done evil to me, those who have done evil to Sarah, Ọlọ́run tó da ayé àti ọ̀run, agbára tẹ́ fi bá Sódómù jà, agbára tẹ́ fi bá Gòmárà jà, àwọn àlùjọ̀nù ńlá, bẹ́ẹ̀ ni àwọn agbára tó ń parun tó máa ń jó níná. Olúwa jọ̀ọ́ bá mi fi bá wọn jà àwọn ẹ̀dá tó bá mi jà àwọn ẹ̀dá tó fọwọ́ ibi kàn mí àwọn ẹ̀dá tó dojú ìjà kọ mí ọlọ́run bá wọn jà bọ́mọ wọn jà tí màmá mi bá wà náà má bẹ́ mi jà bẹ́ẹ̀ ni o gbogbo ẹni tó bá kù tó fi agbára káká bá mi jà tó fi agbára ìkà bá mi jà tó fi bá ṣẹ́ra jà ọlọ́run ò bá mi rán àwọn ìbànújẹ́ ńlá agbára burúkú àwọn agbára tó ń parun tó ń jó nínà tẹ́ẹ̀bí bá sódọ́mù àti gòmárà jà olúwa fi bá àwọn ẹ̀dá bẹ́ẹ̀ jà bá àwọn ọmọ wọn jà bá ilé wọn jà bá iṣẹ́ wọn jà bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù olúwa wa àmín. Hmm. Thank you, Father, for this night. I worship you, Lord. Àwọn sójà òkùnkùn tí a ń rìn kùtù tí ayé mi ní ojoojúmọ́. Mm-mm. <laughs> Hmm. gbogbo sọ́jà òkùnkùn tí a ń rúkùn ti ayé mi ní ojoojúmọ́ èyí tá a máa ń rìkúrù ti ayé ọmọ mi ní ojoojúmọ́ ti platform mi ti àwọn olólùfẹ́ mi ní ojoojúmọ́ àwọn tó fẹ́ mi fẹ́ re ni mò ń sọ gbogbo sójà náà ó yẹ kú sóhun ah, nírí abo ṣìkàpá àwọn sójà kan lọ ojú ogun ọ̀kìn wálé torí arùkù tẹ láti bá ọmọ ọlọ́run jà láti bá èmi kọ́ Elédùmarè tó tọ́ ẹni tá a bá pọ́n lójú tó bá rí o gbúdọ̀ pọ́n ẹ̀dá bẹ́ẹ̀ lójúmọ́ ẹni tá a bá fìyà jẹ tó bá jẹ́ ènìyàn ọlọ́run o gbúdọ̀ fìyà jẹ ẹ̀dá bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí a recruit bí ogun láti dojú ogun kọ mi ogun tó ò ní borí láyé ogun tó máa gbé ẹ̀mí ogun tó máa gbé ẹ̀dá bẹ́ẹ̀ mí tó máa parí ẹ̀dá bẹ́ẹ̀ tó máa jẹ ẹ̀dá bẹ́ẹ̀ run ogun tó máa jẹ ẹ̀dá bẹ́ẹ̀ látòkè dé ìsàlẹ̀ ọlọ́run bá mi rún ọ sí ẹ̀dá bẹ́ẹ̀ ẹni fogun jà mí tó recruit gbogbo àwọn tó recruit sójà òkùnkùn tì mí àtàwọn tó recruit àti sójà wọn <laughs> àti captain wọn àti colonel wọn àti major general wọn <laughs> àti cobra àti constable wọn àti sergeant wọn àti inspector kòròfó wọn whatever whatever gbogbo àwọn tó ń recruit àti gbogbo wọn àti àwọn tó recruit wọn àtàwọn tó ní wọn ọlọ́run tó dá ayé ọlọ́run gbogbo wọn ṣòfò ó láfi gbogbo wọn ṣòfò ó láfi gbogbo wọn ṣòfò ó yá ogun tó jà mí ẹ máa ṣòfò ẹ máa ṣòfò gbogbo ogun tó jà sí rẹ máa ṣòfò bẹ́ẹ̀ lórí kò yí padà ogun tó jà platform tó jà wọn lólùfẹ́ mi ẹ máa ṣòfò bẹ́ẹ̀ lórí kò yí padà jésù olúwa mi. Thank you, Father, for this night. ògo ọlọ́run mo fẹ́ kiri ọ̀run ṣe o ògo mo fẹ́ kiri ọ̀run ṣe o torí tọmọ ọlọ́run bá gorí òkè o kí gbogbo ayé ké o sànà o kí ni ẹ ṣe bá mi o mo fẹ́ ríṣẹ́ wọ̀rẹ́ o ayé mo máa dúpẹ́ o mo máa sọ pé ṣé o. Ọlọ́run mi o, ẹ̀yin ìmọ́lẹ̀ pè tẹ̀yìn mi o, má má jẹ́ káyé pa, kádàrá mi dà o. Ogun wo lo lé lé lé Ṣadé? Tágbára Jésù mọ̀mọ́ ká o sí. Si. kàn tẹ́ sílò fún wọn. bó ti wù kógún lè tó àdúrà àlàáfíà wò dànù. olúwa má ṣàánú fọ́tá mi mọ́ gbogbo ẹni bá ti jẹ́ ìnira fún mi láyé tó sì ń ṣe tínú rẹ̀ ń dùn olúwa má yọ́nú sí wọn mọ́ tó bá gbàdúrà kó dẹ́ṣẹ̀ ẹni bá ń yọ mí lẹ́nu tó yọ síra lẹ́nu bẹ́ẹ̀ mi ò bá mọ̀ tí bá gbàdúrà fúnra àwọn ẹ̀dá bẹ́ẹ̀ má yọ́nú sí wọn mọ́ o fi ìnira bọ́hun tá ò fa ìbànújẹ́ sí ayé wọn látòrí dé ìsàlẹ̀ bá mi tó pín ìnira mọ́ wọn lára bá mi bọmi ara àti ẹ̀jẹ̀ wọn jẹ́ bá mi pòlúùtì ṣẹ̀dá wọn bá mi pòlúùtì ayé wọn jẹ́ kí ọ̀nà wọn kó ṣókùnkùn jẹ́ kí ọ̀nà wọn kó máa yọ̀ jẹ́ kí ìjì jà wọ́n gbogbo tó bá dání dáradára kó bẹ̀rẹ̀ sí takò ayé wọn kó rí rí wọn sá bó ṣe fẹ́ kórí fún mi kó rí bẹ́ẹ̀ fún wọn tọmọtọmọ bó ṣe fẹ́ kórí fún ọmọ mi kó rí bẹ́ẹ̀ fún àwọn ọmọ wọn ọwọ́ ìkàtọ́ náà jáde láti fi bá mi jà ọwọ́ náà kó gbẹ dànù ọwọ́ burúkú náà kó máa gbọ̀n kò ṣe kó gbọ̀n ọwọ́ náà kó gbẹ ẹni tó lọ́wọ́ ibi náà kò kú ẹni tọ́ka ibi sí ayé mi ẹni fẹ́ máa na ayé mi sọ́wọ́ òkú ó lajẹ́ fàyè sílẹ̀ ẹni ló fàyè wù mí <laughs> ẹni tí ò dá mi tó ń ṣe bí ẹlẹ́dàá mi tó ń ṣe bí aṣẹ̀dá mi ẹni tí ò dá ọmọ mi síra tó fẹ́ tó ń ṣe bí ẹlẹ́dàá tó ń ṣe bí aṣẹ̀dá orí àpèrè tó jókòó lé olùwàjò sọnù mọ́ lọ́wọ́ olùwàjò fipò sílẹ̀ ọ̀run rẹ̀ wọ́n lóye ọ̀run mú wọn kó láyé olùwà mú wọn kó láyé ohun tó bá dáwọ́ lé jó máa yọ sí rere mọ́ àdáwọ́lé wọn jó máa bàjẹ́ bí wọ́n ṣe gàn mí olúwa gàn wọ́n ju bẹ́ẹ̀ lọ sọ wọ́n dẹni ẹ̀gàn sọ wọ́n dẹni yẹ̀yẹ́ sọ wọ́n dẹni ẹ̀sín sọ wọ́n dẹni àbùkù ah, ọlọ́run o dìde o togun-togun dìde o tìjàtìjà dìde o tàdátàdá dìde o tìbọn-tìbọn dìde o tagbára-tagbára dìde o tìjìtìjì báwọn jà báwọn sọnù bẹ́ẹ̀ lórí kò ní yí padà Olúwa wa àmín ẹni tí ó gbọ́ pé mò ń gbé ọ tí ò respect ẹ ẹni tí ó gbọ́ pé mo máa ń pe ọlọ́run tí ò sì bọ́lá fún yín tó máa sọ pé ṣe ni mo ń fi orúkọ ọlọ́run mo fi ń proud ní pé orúkọ ọlọ́run ò jẹ́ nǹkan kan tí ò respect yín má bu ọlá fún ẹ̀dá bẹ́ẹ̀ mọ́ ẹni tó gbọ́ pé mo pe ọlọ́run tí ò sì bu ọlá fún ọlọ́run náà tí mo pè tó jẹ́ pé máa ṣe máa yọ lẹ́nu ni ẹ̀dá bẹ́ẹ̀ má bu ọlá fún wọn mọ́ má respect wọn mọ́ mú iyì àti ọlá kúrò lára wọn jẹ́ kí wọ́n jẹrà nígbà tó ń wà láàyè jẹ́ kìdí jẹ wọn bó ṣe jẹ ẹrọdù jẹ́ kí wọ́n di ẹranko bí bíbélì kanásà yìí ṣe di ẹranko jẹ́ kí wọ́n ṣègbè kí wọ́n kúkú ìyà bí ẹni tí ò lọ́lá rí jẹ́ kí wọ́n kúkú ẹ̀sín bí ẹni tí ò tiẹ̀ bọ́ tí ò bí tí ò bọ́ látàn ah, ọlọ́run gbẹ̀san mi ẹ sọ pé ẹni tó bá fọwọ́ kàn mí fún ibi ẹ ó fọwọ́ kàn ẹ ó pa nípa wèrè ẹ ó pa nípa ìyà ẹni má ba inú mi jẹ́ ó ba inú ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́ ẹni bá lóun máa faṣọ ògo mi ya ẹlẹ́wọ̀n yẹ ẹ̀dá bẹ́ẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí aṣọ asínwín ọlọ́run mi ò má gbàgbé má jẹ̀mú rẹ o ẹ̀yin ni mo rí nígbà tí mi ò rí ènìyàn kankan ọlọ́run àwọn èèyàn sọ pé tí ẹ bá ti fẹ́ràn ènìyàn ni àwọn èèyàn máa ń fẹ́ wọn àwọn èèyàn kan dojú ìjà kọ mí wọ́n ní ìkàlẹ̀ máa ń ṣe ọlọ́run èmi sì sọ fáwọn èèyàn pé olódodo ni yín má lórúkọ tèmi máa ń pè yín agbógbọ̀ngbọ̀n lẹ́yìn aṣọ títọ́ ògbèjà kẹ́rù òbu oníjà a sì àmá jẹ̀bi wa tó máa ń lọ sójú ogun tí ò fàdá jà tí ò fi bọ́ ṣe tí ò fi àdá ayé jà tí ò sì fi bọ́ yé ṣe ọlọ́run tó ń ṣe tó wù tẹnikẹ́ni ò lè kú èrè ọba tó lè pa tó lè jí ọba tí ò kì í yípo padà tó sì máa ń papọ̀ ẹ̀ dáadáa unchangeable changer alábàjọ òyìnbó kí bàbá mi títí mo lè kí tán wọn ló jẹ omnipresent omnipotent omniscience wọ́n ló ń jẹ́ shade of the lion of Judah hey lily of the valley the rock of Sharon I am and I am bàbá mo pè yín lórúkọ tẹ mọ ń jẹ́ àwọn pè yín ní òpùrọ́ èmi pè yín ní olódodo tí ò kì í ṣèké wọ́n pè yín ní abiyamọ tí ò kì í tọ́jú ọmọ èmi pè yín ní abiyamọ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ò kì í fi ẹsẹ̀ ọmọ rẹ̀ wọlé ọlọ́run tí ò ní sọ ah! ọlọ́run tó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ <laughs> <laughs> èmi pè yín ní olóòtítọ́ àti olódodo àwọn pè yín ní òpùrọ́ nítorí pé yín ò kì í purọ́ wọ́n pè yín ní ìkà èmi pè yín ní mátìkà lẹ́yìn dádì mi <laughs> ẹ lórúkọ tá a bá pè yín náà lẹ́ máa fi dá wa lóhùn wọ́n pè yín ní ọlọ́run tí ò kì í pèsè mo pè ní olùpèsè tí ń ṣe jìhófà jìrè ah! mo pè yín ní jìhófà nìṣì jìhófà ròfò kà mo pè yín lórúkọ tẹ̀ ń jẹ́ ẹ̀ yéè olùgbèjà ọba tó pín òkun ní ìyà ọba tó máa ń ṣe àṣeyọrí ohun tí wọ́n ní kò ṣeé ṣe mọ́ ọlọ́run tó máa ń tilẹ̀kùn tí tó máa ń ṣílẹ̀kùn tí ayé tì gbẹngbẹng ọlọ́run tó ní gbogbo kọ́kọ́rọ́ tó ṣe solution yéè ọlọ́run tó ní gbogbo agbára <laughs> ọlọ́run tó nílẹ̀ tó lóòkè hmm, mo pè yín lórúkọ tẹ́ ń jẹ́ o olùwàdàbíra láyé mi dábíra dábíra láyé mi dábíra dábìrà láyé mi dábìrà àtàyé àwọn tó bá fẹ́ mi fẹ́rẹ̀ láyé ọmọ mi ṣẹ́ra tolúwa ni mi jésù tó fún mi olúwa dábìrà dábìrà dábìrà olúwa dábìrà dábìrà olúwa dábìrà dábìrà dábìrà olúwa dábìrà gbogbo ẹni wà nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ní wọ́n fẹ́ ẹgbẹ́ náà bá mi jà ó yá mo gbàdúrà lónìí ó ní kí n béèrè ọlọ́run ó ní òfin fún mi a fẹ́ sọ̀rọ̀ bíi bàbá àtọmọ ó ní kí n kànkún ẹ ó kí n wá sì rí gbà ẹni kí n pàṣẹ nǹkan láyé fìdí rẹ̀ múlẹ̀ lọ́rùn ah, ẹlẹ́ni tó bá ti bèèlẹ́ òfin fún ẹláyé àti ọ̀run yóò kọjá kékeré náà rọyìn kí ó kọjá láìṣẹ àwọn tó wà nù ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ní wọ́n fi òkùnkùn náà bá mi jà ọlọ́run ọjà sáàrin wọn mi ò fẹ́ kán ṣẹ̀tù mọ́ láàgọ́ àwọn ọ̀tá mi tán ti ń ṣẹ̀tù tẹ́lẹ̀ ó lọ àwọn fẹ́ kán gbéná wojú ara wọn mo fẹ́ kán bẹ̀rẹ̀ sí ń bára wọn jà agbára tá fi da èdè ayé rú tí ò jẹ́ ìkan náà mọ́ títí dòní Si ẹ fi rán ìrìn àyè rè sínú ayé rún agbára náà sáàrin àwọn ọ̀tá mi lágọ̀ọ́ òkùnkùn àwọn ọ̀gọ́ lágọ̀ọ́ òkùnkùn ó yájọ́ bẹ̀rẹ̀ sí gbígbé náà ojú ara wọn àwọn ọ̀tá tó ń ṣọ̀rẹ́ tẹ́lẹ̀ àwọn tó kóra jọ pọ̀ láti ogun òòyà tó ń sọra wọn di ọ̀rẹ́ lónìí gọ́gọ́ olúwa sọ wọn di ọ̀tá ara wọn jọ máa nọra wọn pa kọ́ máa para wọn ó yá ẹgbẹ́ gbé pọ́ìsì kẹ́ máa para yín ẹgbẹ́ ìdà kẹ́ máa fi ṣára yín ẹgbẹ́ ìbọn kẹ́ fi dojú ìjà kọra yín ẹ máa para yín lágọ̀ọ́ àwọn ọ̀tá mi ó yẹ máa jà àjàkúdórógbó ẹ ò ní ṣẹ́tù ah! <laughs> níbi náà ti bá mi jà ó yẹ ogun ńlá o ìjà ńlá o ó yẹ kó sọ níbẹ̀ máríkà pò ṣé téye bá ó yẹ o ọ̀run o ẹ̀yin ọ̀run o ẹ̀dìdẹ o ẹ̀dìdẹ o yéè ẹ̀dìdẹ jàrí bàbá ṣe ń ta yaba ẹ̀jà fún síra ẹ̀jà fún mi àti àwọn tó bá bá mi àwọn olólùfẹ́ mi tó fẹ́ mi fẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni tó fẹ́ kó gáyé mi ṣe ẹja fáwọn náà <laughs> gbogbo ẹni tó wà nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n bọ́s ó yẹ ẹ máa para yín tẹ́ ẹ bá para yín ẹ̀ ní dákẹ́ ọlọ́run yóò máa para wọn ọlọ́run yóò máa para wọn gbogbo ọ̀tá tó kójọpọ̀ lórí mi ọlọ́run jọ máa para wọn ọlájọ máa para wọn ọlájọ máa para wọn ẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn ó yẹ máa para yín ó yẹ máa para yín ó yẹ máa para yín ó yẹ máa para yín ẹ́ẹ̀ ẹ máa para yín ẹ máa para yín ẹ máa para yín ó tó kó pàjẹ́ àjẹ́ kó pèmèrè ó yẹ ẹ máa para yín ẹ máa para yín ẹ máa para yín ẹ máa para yín ẹ máa para yín ẹ máa para yín ẹ máa para yín ẹ máa para yín owó ni kò pa babaláwo ẹ máa para yín ẹ para yín ẹ para yín pásítọ̀ burúkú ó yá tó wà lórí ọ̀rọ̀ mi tó jẹ́ ìkà ó yá ó yá ẹ̀yin babaláwo ẹ máa pa wọ́n ó yá pásítọ̀ bá babaláwo jà gbogbo ọ̀tá iṣẹ́kíṣẹ́ tó bá wù kẹ́ ẹ máa ṣe ohunkóhun tó bá wù kẹ́ ẹ máa ṣe tó bá jẹ́ ọ̀tá lẹ́jẹ́ fún mi tó jẹ́ ọ̀tá lẹ́jẹ́ fún ọmọ mi ó ẹ máa bára yín ẹ para yín ẹ para yín ẹ para yín ẹ para yín ẹ yo yorùbá sọ pé àtìkára rẹ para ẹ kò mà lẹ́jọ́ o ẹ yo torí pé ọlọ́run wa bẹ́ẹ̀ ni <laughs> lónìí gangan ọlọ́run jẹ́ kán bẹ̀rẹ̀ sí para wọn kẹtọ wá ṣe final kẹtọ wá ṣe final judgement ẹyọ ẹ jẹ́ kó máa para wọn lágọ àwọn ọ̀tá mi lọjọ máa para wọn ó yẹ jẹ́ kó máa para wọn ariwo ìbànújẹ́ kó máa sọ nílé ọ̀tá mi kó máa sọ nílé ọ̀tá mi kó máa sọ nílé ọ̀tá mi kó máa sọ ọ̀tá tó dìde sí adébùkọ́lá ariwo ìbànújẹ́ kó máa sọ nílé wọn àwọn tó rò pé wọ́n lówó lọ́wọ́ wọ́n fi kó èròjọ tì mí wọ́n fi kógun jọ tì mí wọ́n fi rìnkú tógun tì mí ah ìjà tí ò ní parí ogun tó máa gbẹ̀dá bẹ̀ mí àwọn tó kówó fún láti bá mi jà olájọ́ dojú ìjà kọ́kọ́ máa bàjà àwọn tó kó fún láti bá mi jà àwọn tó raṣọ ogun fún láti bá mi jà àwọn tó ràbọ̀ ogun fún láti bá mi jà àwọn tó kó nǹkan ọ̀rọ̀ fún láti fi bá mi jà olùwàjẹ́ gbogbo wọn kọ́ bẹ̀rẹ̀ sí bàjà olájọ́ máa bàjà èdè àìyedè olùwàjọ́ wáyé láàrin wọn kọ́ máa bára wọn jà ẹ̀yin kọ́ tíìsìn ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ti ti christian àti ti muslim ti babaláwo àti ti orífẹ gbogbo ẹbí tẹ bá wà ó yẹ máa bára ń jà ọlọ́run jẹ́ wọ́n máa bára wọn jà mo fẹ́ kó dojú ìjà kóra wọn mo fẹ́ kó fagbára mo fẹ́ kó jà ó yẹ máa jà olùwàjọ máa jà bẹ́ẹ̀ lórí kò ní í padà. Mm. ìjà tèmi ti dópin ogun ayé mi ṣẹ́ àti títí àtàwọn olólùfẹ́ mi torí bọba tó dáyé àtọ̀run òun ló ṣẹ́gun ọ̀nà fún mi o àkókò tí ì dé tèmi ó mọ kọrin ọpẹ́ fọba ògo hallelujah ìjà mi ti tán ìṣòro mi ti tán torí pé ọba ògo ti jẹ́ ogun fún mi. Àkókò ìṣẹ́gun mi ti dé, orin ayan àtọ́pẹ́ lèmi ó máa kọ fọ́ọ̀bà ògo. Àlè, àlè. Thank you, Father. Thank you, Lord. Thank you, King of Kings. ó <laughs> yẹ ẹ̀yin oṣó ẹ máa bóṣó jà lórí ọ̀rọ̀ mi <laughs> oṣó bóṣó jà jẹ bàjẹ jẹ mi ìbémèrè jà ẹ̀yin. <laughs> ẹni bá fi agbára òkùnkùn bóòsì tó bá fi bóòsì sí mi àbí tó ti fi bá mi jà àbí tó ti ṣe nǹkan kan nítorí pé lọ mú píchọ ẹ wá àjàjà àwọn tó ti mú píchọ mi àbí tọmọ mi àbí tó gègùn ní kọ̀kọ̀ ní gbangba lórí ọ̀rọ̀ fún èmi àbọmọ mi àbí fáwọn tó fẹ́ mi nítorí pé wọ́n sunrun mi hmm, ẹ̀dá bẹ́ẹ̀ faṣọ ara wọn ya hmm, gbogbo aṣọ wọn ni ni kò ya aṣọ tó bá fi wọ̀ wọ́n látọ̀run àti tó ń wọ̀ láyé fa gbogbo ìyà mọ́ wọn lára yes ìyà wọn sí o já wọn sí ìwòwò yes torí tó ń ṣe nìyí wọn pọ̀ ọ̀pọ̀ wọn náà fẹ́ já mi sí ìwòwò ni kí ló fẹ́ ṣe fún mi ṣe fún wọn bá mi ṣe kinní yẹn fún wọn lọ́hùn já wọn sí ìwòwò ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> hmm. jésù bàbá àmín àwọn ènìyàn kan tó rìn ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń ṣe bí ní yorùbá especially tó ń ṣe bí èèyàn rere tó sì jẹ́ èèyàn burúkú ni wọ́n expose them and disgrace them ẹni bá tún gbowó ẹni bá tún gbowó kan láti dojú ìjà kan mi olùwàjọ jẹ́ kó ṣàmà sí òkú ọmọ gbogbo àwọn tí mo bá sọ pé mi ò fẹ́ tán máa ṣàmà wá mi níyì tán máa wá trọ́bù mi olùwàjọ ṣàmà sòkú ọmọ ṣá kán máa sòkú ọmọ ẹ máa sòkú ọmọ ẹ máa sòkú ọmọ ẹ máa sòkú ọmọ ẹ máa sòkú ọmọ lọ́jọ́ sùkú ọmọ tí ó bá ti bímọ lọ́jọ́ kó fúnra rẹ̀ dòkú mọ́ àwọn tó bí lọ́wọ́ jésù ló wà wà àmín. fóònù ti fẹ́ kú ló wá ṣe let me count this one tó bá dẹ̀ kú náà ó kú fúnlẹ̀ dáná ó ní wàá gbógun ti gbogbo àwọn tó bá ti gbógun ti èmi Bọ́lá Fọláṣadé tó bá gbógun ti Adébùkọ́lá tó gbógun ti àwọn olólùfẹ́ mi tó gbógun ti ọmọ mi tó gbógun ti ọkọ tó bá fẹ́ mi ìjà máwọn tó bá ti máa wàjà dé àṣà àwọn akọta mú kò dìde fún ọlọ wa fún ọkọ ẹkọ dènà àwọn tó ń ṣe náà níbi ní tiwa bí fún ọkọ tèmi pé ìwọ ni gbàlà rẹ Ọlọ́run kí wọn kí ó dààmú ká sì ti àwọn tí wọn kàn wọn lójú ká sì wọn padà ká sì dààmú àwọn tí ń bèrè pọ lára sọ kọ́ dàbí yàn gbó níwájú àwọn kọ́ dàbí yàn gbó níwájú afẹ́fẹ́ kángẹ́lì lọ kó sì máa lépa wọn kẹ́rọ̀ kó sì máa ṣíkù kó sì máa yọ kángẹ́lì lọ kó sì máa lépa wọn tẹgbẹ́ níyà ìnídìí ni wọ́n dẹ àwọn wọn sílẹ̀ fún wọn sì wá ẹ̀wọ̀ sílẹ̀ fún ọkàn ní kí ìparun kó wá sí rẹ lójijì àwọn tó jẹ́ kó mú ti kara rẹ̀ parun náà nìkan òṣìbú sí ọkàn tiwa yóò máa yọ ní ti olúwa yóò sì máa yọ nínú ìgbàlá rẹ̀ gbogbo wọn yóò máa wí pé bàtà ló dàbí wọtí bàtà lákàlà wà wọn tó lágbára tálákà àti aláwọn lọ́wọ́ tó fọ́n ṣe ogógún àwọn ẹlẹ́rìí kéde wọn bí wọn tí àwọn kò mọ̀ wọ́n fi búbú sọ orí fún wọn láti ọkàn wá òfo wọn bó ṣe ti àwa nígbà tára kò dá aṣọ wọn ní aṣọ wa <laughs> onígbà tí ìyẹn mi pé olóore ni dáfídì àwọn èèyàn ti máa ń fibi san orí pépẹ ẹnikẹ́ni tí bá ṣòro fún tó bá fibi san mi ó lọ jẹ́ káyé ẹ̀ parẹ́ ṣùgbọ́n bó ṣe ti èmi nígbà tí ara ọkàn mi sí àdúrà mi sì padà sí mi ní àyè mi ṣe ara mi bí ẹni pé ọ̀rẹ́ tàbí arákùnrin mẹ́tẹ́ èmi ṣe ara mi bí èmi ṣe ara mi bí ọ̀rẹ́ tàbí arákùnrin tẹ̀mí ń fi ìbànújẹ́ tẹríba lẹ́ni ṣẹ̀fọ̀ ìyá rẹ̀ nínú ìpọ̀jù tèmi wọ́n ń yọ̀ kúrò àwọn ọjà wọn ni kí wọ́n kúrò àwọn ọjà tèmi kò sí wọn wọ́n wọn kò sì dá pípẹ́ láwọn gàbàgbé tí ń ṣe lẹ́yà ní àgbèjọ wọn pa ìwọ̀n sí olúwa olúwa ìwọ tó máa wò pẹ́ tó yọ ọkọ̀ mi kó nínú pàrọ̀ ẹni kan lọ́la àwọn òkèrè mi máa ṣọ̀pẹ́ fún àjọ ńlá má sì máa yàn ní àwùjọ pẹ̀ ènìyàn má sì jẹ́ kí àwọn èyí wọ́n ti rí olúwa má ṣe dákẹ́ olúwa má ṣe jìnnà sí mi olúwa rẹ̀ sófin kò jí sí àjọ mi àti ọ̀rọ̀ mi olúwa mi àti ọlọ́run mi. E- olúwa rẹ̀ sófin kò jí sí àjọ mi olúwa àti ọlọ́run mi ṣe ìdájọ́ olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀ má ṣe jẹ́ kan kí má ṣe jẹ́ kan kó nínú ọkàn wọn pé bẹ́ẹ̀ ni àwa fẹ́ fún Bọ́lá Fọláṣadé àti ọmọ rẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ kí ojú kó ti gbogbo àwọn ìtawà kan kí wọn kó sì dààmú pọ̀ tí yóò sì farapa wa ọlọ́run mo kó sí ọlọ́run ìjọba mi fi ìtìjú àti àbùkù àti ẹ̀sín àti òṣì bá mi fi bo àwọn tá mi bí aṣọ hmm, kò kàn wọ́n ní àbùkù ayérayé gbogbo àwọn tó gbéraga sí mi nígbà tí gbéraga sí mi wọ́n bá mi kọ̀ ní àbùkù jẹ́ kí èmi Bọ́lá Fọláṣadé kínú mi kó máa dùn kọ́kùn mi kó sì máa yọ̀ ká sì máa ṣe nílé tí ń ṣe olójú rẹ̀ sí òdòdó mi lóòótọ́ kan máa títí pé olúwa mà ní kí èmi Bọ́lá Fọláṣadé máa gbéga àti ọmọ mi àtàwọn olólùfẹ́ mi olúwa ní ká máa gbéga àwọn yóò sì máa sọ̀rọ̀ dúdú àti tìyẹn ní gbogbo ọjọ́ àmì gbórí bàbá fún ọmọ fún ọlọ́run mọ́ àmàdó báyìí lónìí fún bàbá àtọ́rí bá tìyẹn ti lọlẹ̀ bá kà sí fi mo ti lo one hour gbórí bàbá fún ọmọ fún ọlọ́run mi mo ti wà láti kọ́ ṣe wọlé sísè bẹ́ẹ̀ tí màá rí nígbà gbogbo ayé nípa ẹ̀kọ́ mi thank you once again because of uh, God you are wonderful you are excellent you are powerful you are beautiful olú ajẹ́ kí ọ̀run ṣí o kí ìbùkún òjò ìbùkún kúrò sí ayé mi fresh anointing power to pray to praise you to honour you to do your will to to do what you want, Father Lord, that open door, that do wonder, oh Lord, let the power be released upon me, upon my daughter, upon my people, in the name of Jesus, upon my platform, in the name of Jesus, because I don't want to move by what people say, but I want you to fill me, Lord, with more power. Gbogbo ibi tí ojú ilé wọn kiri lóru òní bẹ́ẹ̀ ni, kò fún wọn ní lẹ́tà ìbànújẹ́, gbogbo ẹnikẹ́ni tó lóun máa kọ lẹ́tà ìbànújẹ́ sílé mi, lọ́run ya ojúlé àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lọ́kọ̀ fún ọ ní lẹ́tà ìbànújẹ́ mi gba lẹ́tà ayọ̀ láti ọ̀dọ̀ mi mo ní report wo ni report wo ni mo believe I believe in the report of the Lord the report say it is well with my spirit soul and body bẹ́ẹ̀ ni report say it is well with my spirit soul and body the report say it is I'm healed and healthy Everything that I leave my hand will prosper together with my people, my daughter, my children, in the name of Jesus, with the husband that God will give to me, in the name of Jesus Christ. I declare this flat Holy Ghost surrender. Another day, this is Saturday, the last day of this week. My God and my Savior, the blessing that remain in this week, O oh Lord, Lord, release them unto me in the name of Jesus Christ. Any man or woman, any power of darkness that want to, I mean, frustrating me, Father, frustrate their effort, O oh Lord, render the use, God, respect of any man. Fight my battle, bless me beyond my expectation. Let me flourish. Whatever I lay my heart will prosper. My daughter will prosper. My people will pro prosper. My platform will prosper. Lord, I've started this prayer, Lord. I don't know how long it's going to end. I don't know how long it's going to take. Father, Lord, strengthen me, Lord, for this prayer season. In the name of Jesus Christ, O Lord, Help me, Lord. Strengthen me in the name of Jesus. When I knock a door, let it door be open. When I close a door, let it door be shut forever. When I bound, let everything be, those things be bound. When I lose, let them be loose. When I call, Lord, answer speedily in the name of Jesus Christ. Thank you, Father, because you are God. Thank you, Lord, because there's nobody like you. I will not be used to it that people will use and trash. Mariko Shotaye Baba, anybody that said there is a fool that coming a fool, turn such people to moron, to useless person. Let them lose their memory, lose their wisdom, lose their brain in the name of Jesus Christ, lose their strength in the name of Jesus. Let such people be meaningless to people in the name of Jesus, but I'll be meaningful to you, Lord, in the name of Jesus. My daughter, my people will be meaningful to you in the name of Jesus Christ. When the time we decree shall be established immediately in the name of Jesus Christ. Thank you, Father, for your strength. Thank you for your wisdom, knowledge, and understanding. I worship you, Lord. In Jesus' powerful name I pray. Amen.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 Hmm, ẹni tí a bá ṣe dáadáa fún tó bá fi bí sọ fún mi tó rò pé I can do anything àbúrò àwọn kan tó máa pé olóò oh God Almighty Lord do back to them <laughs> ọ̀run tèmi ṣí ẹni gbórúkọ mi wọnú òkùnkùn òkùnkùn ló máa kú sí bẹ́ẹ̀ ni láìpẹ́ láì jìnnà tó bá ti tìyàn mọ́nú sàárè tán tì mọ́nú pósí ó ti wọnú òkùnkùn ayérayé ó wọnú òkùnkùn ayérayé lórúkọ jésù the Lord will shut down your glory will shut down your life any man or woman tó gbórúkọ mi káàkiri ilé òkùnkùn láti ṣe mí níbi ẹnikẹ́ni tó gbórúkọ adébùkọ́lá káàkiri ilé òkùnkùn ẹni sọ̀gùn tó sa iṣẹ́ burúkú mi àtàwọn mi àtọkọ tí ó bá fẹ́ mi mo gbàdúrà fún wọn ẹ̀dá bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnnà ó dẹni tó ń tọ́jú rẹ wọn ní ríṣe mọ́ lórúkọ jésù wọn ó ṣe mistake ní orúkọ jésù ohun tó máa ń lò yóò gbòdì lára rẹ lórúkọ jésù ohun tó mú ẹwà láyé yóò di ohun tí ò mú ẹwà láyé mọ́ lórúkọ jésù ohun tó máa ń lò tára rẹ máa fi le yóò di ohun tí ò ní jẹ́ kára rẹ le mọ́ lórúkọ jésù ohun náà yóò gbaṣẹ́ burúkú ṣe lágọ̀ọ́ ara rẹ ní orúkọ jésù ohun náà yóò gba ipa ẹsẹ̀ <laughs> ogun tó ń lò tẹ́lẹ̀ tó máa jẹ́ kó wà láàyè ó yóò sọ ọ́ di tí ò ní jẹ́ wà láàyè mọ́ bẹ́ẹ̀ ni ogun tó ti ń wù ẹ́ sọ yóò pa ẹ́ dànù lórúkọ Jésù omi rẹ̀ ti gbàbòdè ọwọ́ rẹ̀ gbàbòdè ayé rẹ̀ gbàbòdè wọ gbogbo àwọn ẹ̀dá tó gbórúkọ mi káàkiri babaláwo àbí tó sa ogun kan àbí tó gbé ifá kan sílẹ̀ àbí tó gbé àkàràbà sílẹ̀ tó ṣi àbí tó gbé ọfọ̀ ayé sílẹ̀ tó ló ń ta àbí tó tó jẹ́ pé ó ní àṣẹ kan tó fi sórí èwo tó máa ń fi eyín ọká sẹ́nu láti fi ṣépè tó lóun ní àṣẹ lẹ́nu irú ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà yìí fún yín pé gbogbo tẹ́ ń lò tó ń jẹ́ fún yín kò ní jẹ́ mọ́ owó owó tẹ́ bá fọwọ́ sí iṣẹ́ yóò bàjẹ́ owó tẹ́ bá fọwọ́ sí yóò máa fọ́ owó tẹ́ bá fọwọ́ sí ilé tẹ́ bá wọ̀ yóò máa dàrú irú ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ sì ni wọlé mi lórúkọ Jésù mo kọ̀ láti borí burúkú àti ẹni tí ògè fún ayérayé tí Ọlọ́run bẹ́ lórí rẹ̀ mo kọ̀ láti bá ṣe lórúkọ Jésù gbogbo ẹni bá sì fi èmi Bọ́lá Fọláṣadé ré àbí tó fàdé bùkọ́lá ré ẹ̀dá bí ọ̀run fi ọrẹ látòrí ìtẹ́ mímọ́ látòrí ìtẹ́ mímọ́ pẹ̀lú ìbínú mímọ́ àfi ọrẹ lónìí lórúkọ Jésù èmi Bọ́lá Fọláṣadé mi ò ń ṣe ní ègún mi ò ń ṣe ní èpè mi ò ń ṣe ní ègún mi ń ṣe ní èpè mi àtọmọ àtọgbọ olólùfẹ́ mi tọkọ mi bẹ́ẹ̀ ni ilé tí ń bá wọ òdìlé ọlá òdìlé owó mi ti ń bá dé ibi bẹ́ẹ̀ díbi ìrọ̀rùn lórúkọ Jésù bari bo so katebayaba thank you Father this morning I worship you once again in Jesus powerful name I pray seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen yògo fún Jésù hmm. alájọ òkùnkùn èyí tó fẹ́ máa gba owó mi dání tó fẹ́ máa gba tó tọ́ sí mi dání tí ò fẹ́ jẹ́ kí n rẹ́tọ̀ mi gbà tí mo dájọ́ tí ò fẹ́ kí n kájọ àdúrà gbogbo alájò òkùnkùn yẹn lónìí o ó yá parẹ́ sábẹ́ tírélà sọnù lórúkọ Jésù ó yá alájò òkùnkùn tó fẹ́ kémi dájọ́ kí n má kájọ àdúrà kí n má kájọ rere tí mo ti ṣe láyé mo pàdúrà fún ọ ìwọ alájò òkùnkùn náà mo fẹ́ kó parẹ́ sọnù sábẹ́ tírélà lórúkọ Jésù tírélà ẹ̀mí mọ́ tẹ orí rẹ mọ́lẹ̀ lórúkọ Jésù búdọ̀sà òde ọ̀run ayé mi sí awóbẹ̀dà búdòsà ọ̀run ó yá ìdìde ẹkọnu ilé náà lórúkọ jésù mo gba ìtọ́ mi mo lé bá mo gbà padà gbogbo tí a gbà lọ́wọ́ mi ire tá a gbà lọ́wọ́ mi mo gbà padà agbára jáni sọnù agbára sọni dòfo ọ̀run sọyìn dòfo lórúkọ jésù ẹ̀dí ládòfo látòní lọ tẹ̀lé lẹ́yìn wọn máa pòfo ni ẹni máa ẹni ah ó yẹri àbàṣà ẹni má sọ because ègún náà máa tàn á di ègún tó di àjàkálẹ̀ àrùn tó máa tàn kiri ẹni mo fẹ́ sọ pé ẹni tó bá tún tẹ̀lé yín pàápàá ẹnikẹ́ni tó bá tí ò tiẹ̀ mọ̀ rárá tó bá tún tẹ̀lé yín wọ́n ní kí n fèpè ègún sí mo fẹ́ fègún sí láìmọ̀ ni wọ́n ní má fèsì kó àwọn èèyàn má bàa rẹrù tí wọn kò mọ̀ ṣùgbọ́n gbogbo ẹni mọ̀ iṣẹ́ burúkú tẹ́ ẹ ti ṣe fún mi àwọn èèyàn tó ṣiṣẹ́ fún mi tí wọ́n sì tún sọ̀pọ́tì pé tán ṣe ṣe yẹn gẹ́gẹ́ ló dé dára tí wọ́n dẹ̀ tún dùn pé kò sẹ́ni tó lè mú yín ọ̀run mú yín so ẹ̀dẹ̀nẹ̀ ìmúṣọ ẹ̀dẹ̀nẹ̀ kákò lórúkọ Jésù alógun tẹ́ ń lò sẹ́ kò ní jẹ́ mọ́ èyí tẹ́ fi ń lò tẹ́ ń wà láàyè àbọ̀gọ́ ara yín omi ara àtẹ̀jẹ́ yín gbàbọ̀dé orí yín gbàbọ̀dé kó gbàtà ìṣòro gbàtòṣì bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ayé ajá sílẹ̀ yín rúùfù tẹ́ máa ń jálé orílẹ̀ tẹ́ máa fi ń bo tí yín ọ̀run sílẹ̀ yín sọ̀nà ní tó jẹ́ ààbò lórí yín ọ̀run sí kúrò bẹ́ẹ̀ lórí kò yí padà bye for now don't forget Thessalonians chapter I mean second Thessalonians chapter 3 verse 16. ó ní ẹni tó bá ti fẹ́ promise peace you ilé òwòtí fún àwọn èèyàn lọ́rùn ni fún èmi ọmọ àtàwọn tó fẹ́ mi fẹ́ rè ṣùgbọ́n àwọn tí ò bá fẹ́ pèsè ó ní ìwò kì í ṣèṣe o okay má jọrọ lójú báyìí